Amaka jejen jami, Amaka today waka, Amaka get baka, Amaka motherfucker, Amaka leba. Amaka jinjami o, oh. alo ilo. Alamile kan ọmọ màmá ẹ̀, eh. apani Mayoda ayin, liru so Ọ̀rẹ́ sì ti dé, ọlọ́run ṣáná wọlé ọdẹ. Ọmọ làlọ́ mi àgẹ́rin o, oh. rẹ̀ ń kọ́ mi bá débù bèbí o, oh. sáré òṣàkùṣàkù o. Amaka jinjami o. Can you imagine, oh? ọmọ tó lẹ́nàjì she say she want to ju bàdí. All I want is your waist, my soon wine Baby, all I want is your waist, my soon wine yo. Ilẹ̀kẹ̀já ìmájò jábọ̀lẹ̀ ìmájò kò dúró. Ẹ̀túra ká ẹ̀jẹ̀ ká kó máa lẹ̀ o. Ó yá wá bí ọmọ lọ́jà dúró ran àwọn mákẹ́tì náà. Ṣé dáadáa sí kọ́sọ́mà? Kọ́sọ́mà sọ̀rọ̀ ìfúráì. Wá bí ọmọ lọ́jà. máa múre tí n bá náwó fún o a máa ka aṣọ máa jó bẹ̀bẹ̀ lọ lágbo wà yìí ọmọge dákun jù bàjẹ́ o. ọmọ lacoste kawulẹ̀ pàdé ọ̀rẹ́ ṣe ti dé ṣáná wọlé ọdẹ ọmọ lacoste kawulẹ̀ pàdé. body. sọlédè yorùbá júdásì tó pa jésù ta lórí èmi ò mọ amáká tó fẹ́ wo mi ta lórí kúdè ó yà wọ́n ọmọ olúwa tábàdé ta tẹ̀lé mi lọ ságége ọlámilẹ́kan ọmọ màmá ẹ̀ ọ̀rọ̀ yẹn necessary ó yá wálé fowó wálé sanlé àbókìtì dé wálé wánkẹ́ mákàyùnú náà yóò kọ̀ sàn ọmọ wa ó fẹ́ gbọ́ ọmọ lọ́lẹ́ àmákàyùnú. mi o can you imagine Oh, o ọmọ tó nẹ́nà jìn she say she want to do body. all i want is your waist masun you, baby all i want. called the magic producer. <laughs>